Hey.

one million nine hundred fifty six thousand. ẹ ṣé mo ẹ ṣé mo dúpẹ́ o tẹ́ ẹ̀ ń jẹ́ káwọn ọmọ mi dọmọ lọ́mọ ẹ jẹ́ káwọn ọmọ mi máa dọmọ tó rìn káàkiri ẹ jẹ́ káwọn ọmọ mi dọmọ tó sábẹ́ bíríìjì káàkiri ẹ ṣé mo dúpẹ́ o mo dúpẹ́ lọ́wọ́ yín o tẹ̀jẹ̀ ká mo ráyè fẹsẹ̀ dábì jòkó tó ráyè sọ̀rọ̀ kó ti tán fún mi mo la fẹ́ owó ṣe fẹ́ dìde ẹ fẹ́ kó ti fẹ́ rí owó ẹbí sọ fún pàwọn ọmọ àwọn ọmọ tí rí owó tó fẹ́ fi ṣe ẹsẹ̀ mo sì lọ́ọ́ lọ́ọ́ mo sì lọ́ọ́ lọ́ọ́ láfà mo sì lọ́ọ́ gbẹ̀bí orí kankan mú bọ̀ mo wá sọ fún ọlọ́run pé wọ́n lọ màá takú sí wọ́n lọ́ọ́ rẹ̀ pẹ́jọ́ ọdún kan ni mo bá lò níwájú rẹ̀ mo mọ̀ pé òní wo ta ìṣe déédéé mi òní wo tiwa àti ìṣe mi mọ̀ pé wàá ṣàánú mi lọ́jọ́ kan lọ́kàn wàá ṣì ìwé ìrántí kan mi ṣùgbọ́n mo wá dúpẹ́ lọ́wọ́ ọlọ́run orí òkè ìròyìn ayọ̀ mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run orí òkè ìròyìn mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run àgbàlá Gabriel tó wá wò mí ṣùṣù tó wá ṣe mí láàánú tó wá ní gbòdì láàánú kàn lónìí tó wá ṣì ìwé ìrántí kan mi torí mo máa ń bọ́ lọ́pẹ́ dúpẹ́ lórí òkè àgbàlá Gabriel máa ń bọ́ lọ́pẹ́ yọ̀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 ọmọ yóò ní dán ọmọ ọlọ́mọ ẹni dẹ́rù àrùbá ara ò ní yín o ara ò ní yín o ẹni dẹ́rù kẹsà ẹ mú dúpẹ́ lọ́wọ́ yín mo dúpẹ́ fún ìrànlọ́wọ́ yín lórí ayé mi o torí ipá ti pín kò sẹ̀bí kò sára kò sẹ́ni kankan mo sáré sáta ọlọ́run àgbàlá débra tó dẹ̀ gbè níjà tó gbọ́rọ̀ mi rò mo dúpẹ́ o mo dúpẹ́ ní ṣubú dẹrù nu o ẹ ò ní ṣubú dẹrù nu. Àyìndé Àlùká. tá à ń tó rin ẹ̀kọ́ mọ́ tá ń tó rin ẹ̀kọ́. kò nílé mọ́ yìí kò wà nílé mọ́ yìí ẹ̀rọ kò á máa pọ̀. sí i. onílé mọ́yìn kó má lè mọ́yìn ẹ̀rọ bọ́ọ̀dẹ̀dẹ̀ bá pọ́n tinú rẹ̀ àdẹ́ o ẹ̀rọ. ẹ̀rọ o. bọ́gẹ̀dẹ̀ bá pọ́n tinú rẹ̀ àdẹ́ o ẹ̀rọ ọmọ nàìjíríà o onílé mọ́yìn kó má lè mọ́yìn ẹ̀rọ. ẹ̀rọ o. bọ́ọ̀dẹ̀dẹ̀ lórí ayé yín o ẹ wò tálàbí amọkùnrin tún wọn ní kéka yín mọ́lé o ẹ ṣe mo dúpẹ́ o. báwo bá wo èló ni èló ni. two million sixteen thousand. two million sixteen thousand. two million sixteen thousand. two million sixteen thousand two million sixteen thousand two million sixteen thousand two million sixteen thousand two million sixteen thousand two million sixteen thousand. now but you wá rí two million sixteen thousand you. ibi tí ó ti two million thirty six thousand naira. now ntí ntá máa ṣe mò ń bọ̀ bó ṣe wá ń lọ ìwọ̀n kò yóò máa lọ bẹ́ẹ̀ mo gba Ọlọ́run gbọ́ bó ṣe wáá two million yìí tí mò ń sọ pé obìnrin tó ní fibroid yìí one point five million mọ̀mọ́ yìí five hundred thousand bó bá ṣe wá ń lé sí ní hundred thousand tó bá ti lé hundred thousand máa fọ hundred thousand yẹn kún tẹ nìkan hundred thousand nígbà tó wọlé á tún fi kún tẹ lómi àzùmí sì ń pé hundred thousand ilé pọ hundred thousand sí wájú tó bá jẹ two one àjẹkù àwọn eh, sọ́dọ̀ tóbìnrin àjẹ six hundred tọ́ndrẹ̀ mi bá wá abọ́sódò obìnrin tí a jẹ́ one six tọ́ndrẹ̀ mi bá wá abọ́sódò obìnrin a jẹ́ seven hundred tọ́ndrẹ̀ mi bá wá alọ́sódò obìnrin a jẹ́ one point seven tọ́ndrẹ̀ mi bá wá ó yẹ mẹ́rin títí tó fi pé bí ó ṣe dáa kéèyàn máa ṣe nǹkan nù mi ìmọ̀ má jẹ́ kóbìnrin sọ̀rọ̀ láàárọ̀ ni so àti bá ṣe ní ìdí ẹ̀ náà nìyẹn ọlọ́run aláàánú yóò dẹ̀ ṣàánú fún wa a ò ní wá owó tí wọ́n mú ẹ jẹ́ njẹ́ ó lé díẹ̀ sẹ́ka tó máa lọ àwọn èèyàn ṣàánú ẹ̀rí ẹ̀rí ẹ̀dúpẹ́ yín méjì ẹ̀dúpẹ́ ẹ̀dúpẹ́ ẹ̀dúpẹ́ ẹ̀dúpẹ́ ẹ̀yin ò lè kúnlẹ̀ o ẹ̀ lè kúnlẹ̀ o. ìgbésẹ̀ tó ń bọ̀ láti ibi tó ń bọ̀ láti dénú ògbó ayérayé ìtẹ́yìn jábọ́ láéláé ọlọ́run á mú yín gbé ṣé o ẹ ṣé o ẹ ṣé mo mọ̀ lóore ẹ ṣé o ẹ ṣé mo dúpẹ́ ẹ ṣé ìrànlọ́wọ́ nìkún lórí ayé yín o ẹ ṣé mo dúpẹ́ o ẹ wò tálábẹ́ ọmọ kì tú wọn ní gbé ká yín mọ́lé o ogun ẹjẹ́ kó jẹun tó ká tó sọ fún òkú ọmọ rẹ̀ ń bẹ nígbàdé ní ṣẹlẹ̀ sí èèwọ̀ ni kò máa ń ṣe tì yín ẹ kó jẹun tán. nírò pé ọmọ ká yín mọ́lé gbogbo ibi tí ọmọ yín bá ń lọ àlọ yìí ló máa máa jẹ́ ẹ̀yin náà ṣòun díṣe mọ́ yín lọ́wọ́ ẹ̀ tójú ilẹ̀ mọ́lẹ̀ ẹ̀ ní ṣìlẹ̀ tẹ̀ ní ṣìjẹ̀ ní ṣìmú ìrànlọ́wọ́ ọlọ́run láti lórí ayé tẹ̀yìn náà ẹ ṣé mo dúpẹ́ o ẹ ṣé o ẹ ṣé o ẹ ṣé mo dúpẹ́ o ẹ ṣé o two million sixty thousand ó kù ìṣẹ́jú márùn-ún ká máa lọ ẹ ṣé o ẹ ṣé o ó kù ìṣẹ́jú márùn-ún olúwa ràn mí lọ́wọ́ ìdí ìrànlọ́wọ́ ìdí lóore o ẹ̀mí ló ń gbé sọnù bí ò ṣe bí ọmọ ayé olùdẹ́mi yín lógun ẹ̀ní fọjọ́ lọ́jọ́ lọ ọwọ́ tó ṣẹ̀kù sí ló máa jẹ́ ẹ̀mí dẹrù àrùká o ẹ̀mí yóò ní kú lójijì ẹ ṣé o ẹ ṣé ọmọ nàìjíríà ẹ ṣé ọlọ́run adémọ́lá ẹ ṣé o olúwo ṣé o ẹ ṣé o ẹ ṣé mo dúpẹ́ o ẹ ṣé mo dúpẹ́ ìrànlọ́wọ́ yóò ní pín o ìdẹ́tẹ̀lẹ́ yóò ní já sófo ẹ ṣì jẹ́ ẹ ṣì mú ẹ ní ṣì lẹ́tẹ́ o ìgbésẹ̀ yóò ní báráyé nínú o ẹ ṣé mo dúpẹ́ o ẹ ṣé o ẹ ṣé o. ẹ jókòó ẹ jókòó mo ní ìṣẹ́jú mélòó sí mẹ́rin ọlọ́run mo adúpẹ́ lọ́wọ́ ọlọ́run is not easy àwọn èèyàn dẹ̀ tọrọ kọ́bọ̀ twenty hundred fifty twenty ten five one o ní five hundred naira ní wà ní o ní five hundred o ní one thousand two thousand ṣẹ́ mọ̀ ìka yìí ò dọ́gba bí ọlọ́run bá ṣe fún wa ni wọ́n máa ṣe so ẹlòmíì béèrè pé kí ni wọ́n need ọmọye ní two million ọmọye ní one million yẹ three million so pẹ̀lú ìta ti rí yìí àádọ́sùtù wọn á lọ bá wọn sùn ọlọ́wọ́ òjò kan sórí jù bẹ́ẹ̀ lọ pẹ̀lú ìta ti rí yìí ó tẹ̀ ti close ẹgbẹ́ wọn ṣọmọdúpẹ́ ṣọmọ nàìjíríà ẹ ṣé mo dúpẹ́ o ẹ̀mí sọnù o ẹ̀mí sọnù ọ̀nìkọ̀ọ̀kù yẹn ránṣẹ́ sí ẹṣẹ mo dúpẹ́ o ọmọ yóò ní dọ̀wọ́ lọ́mọ ọmọ yóò ní alábàárù ọmọ yóò ní wà lábẹ́ bíìlì o ọmọ yóò ní ọmọ yóò ní láàrin ẹ sọ̀rọ̀ o ẹ ṣé mo dúpẹ́ o mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ ṣé o ẹ ṣé mo dúpẹ́ mo dúpẹ́ lọ́wọ́ àti mo mọ̀ lóore o mo mọ̀ lóore ẹ ṣé o ẹ ṣé mo dúpẹ́ o ọmọ yóò ní sọ̀rọ̀ ọmọ yóò ní rọ̀ ọmọ yóò ní sọ̀rọ̀ ẹ ṣé o. ẹ túkọ̀ mi. ẹ kọ̀ mi. ọjọ́ gbogbo ló fi ṣọdún àdùn. má bá ìwà rẹ jẹ́ bí ṣòro tilẹ̀ bọ̀kàn rẹ jẹ́ o. kò sẹ́ni tó mọ ìgbà tàǹgẹ́lì oore fẹ́ dé. ọba tó fẹ́ rí pamọ́ sínú ẹkùn mà ọlọ́run.